wọ́n ní ìmáàmù ti sọ pé anabi Ìsá ò ní padà wá sáwọn lè máa ṣe sọ̀látùl jumu'a àlẹ́yìn rẹ̀ rárá nítorí pé àwọn àdìsí tó wá látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ nípa pé anabi Ìsá alayhi salam ń padà bọ̀ ó pọ̀ ó tó haddi tawatur ọ̀pọ̀ débi kéèyàn lè pẹ̀lú rẹ̀ nírọ̀ bẹ́ẹ̀ náà ni aya al-Qur'ani wà tó tún tọ́ka sí pé anabi Ìsá ń bọ̀ ọlọ́ni wa in min ahli alkitabi illa la yu'minanna bihi qabla mawtih wa yawma alqiyamati yakunu alayhim shahida qabla mawtihi hii yẹn dọ̀míìrì yẹn ọ̀rọ̀ oríṣi méjì ló wà ń bẹ̀. ayé qabla mawti kulli wahidin min ahli alkitab eléyìí tó túmọ̀ sí pé gbogbo ahli alkitab ṣáájú kún ó tó kú wọ́n gbà pé anabi Isa táwọn ń pè lọ́lọ́n kì í sọ́lọ́n anabi isa tá à ń pè lọ́mọ ọlọ́run kì í sọmọ ọlọ́run anabi isa tá à ń pè mẹ́ta lọ́kan ọlọ́run kì í ṣe mẹ́ta lọ́kan ọlọ́run. so kánabi isa ó tó kú àwọn yahudi kẹ́nìkọ̀ọ́kan náà àwọn yahudi náà ó tó kú yọ gbà pa anabi isa ìsọmọ zina yọ gbà pa anabi ọlọ́run ṣùgbọ́n ká gbàgbọ́ tó jẹ́ pọ́pẹ́ kò dé àfi lẹ́yìn dé. tafsiri kejì qabla mawtihi ay qabla mawti isa kánabi isa ó tó kú alimami ibn kathir àtàwọn onítafsir yòókù wọn lélẹ̀ ìlọ lágbára jù nítorí pé al-aslu fi ad-damir an ya'uda 'ala al-muta'akhkhiri lafdan wa rutba dọ̀míìrù máa ń padà gbólóhùn ọ̀rọ̀ máa ń padà sí ntọ́ kàn ní tí wọ́n sọ kàn anabi isa lọ́lọ́run sì sọ̀rọ̀ rẹ̀ kàn nínú àyà yìí àjẹkẹ́ qabla mawtihi qabla mawti isa àjẹkẹ́ ńgbà wo bá padà dé torí àyà kan tọ́ka sí pé anabi isa ń padà bọ̀ nù tò lẹ́yìn náà nǹkan tá alukur'ani tọ́ka sí tí sunna tọ́ka sí tẹ́nìkan á sọ pé kò sí ẹ má tò lẹ́yìn rẹ̀ eléyìí jẹba.